kudirat abẹniadé mamano network òṣèré yorùbá ti ṣàlàyé bí ìgbéyàwó wọn àti babaláńkó ṣe forí ṣánpọ́n nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú bíọ́lá adébáyọ̀ tóun náà jẹ́ òṣèré náà ni mamano network yìí ti túṣu désàlẹ̀ kòkò nípa ohun tó ṣẹlẹ̀ sí ìgbéyàwó wọn pẹ̀lú babaláńkó àti bí ìgbéyàwó náà bó ṣe níṣe pẹ̀lú kàrí àwọn ní Nollywood báwo ni ìrìn àjò wọn pẹ̀lú baba ńlá ń ṣe lọ gbogbo bí baba Lanko ṣe sọ fún Mama No Network pé àwọn fẹ́ fẹ́yàwó tuntun kí ló ṣẹlẹ̀ lẹ́yìn yẹn gbogbo ìdojúkọ wo ni Mama No Network dojúkọ tó fi di pé wọ́n fẹ́ mu kẹrosíìnì ee ó mà ṣe o ojú obìnrin máa ń rínú ìgbéyàwó ò lágbára ẹ wo fọ́nrán yìí kẹ́ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ lẹ́nu Mama No Network. welcome to crossblog xtv remember to like share and follow us. Tini ní kọ́ṣẹ́ lọ́dọ̀ ọ̀gá kálẹ̀ wa à ń ṣe fàájì mẹ́lẹ́ta àmì ti lanko hmm. ọmọọba Dubai nígbà yẹn àjọṣe hmm. fíìmù papọ̀ lẹ́tà ọ̀rọ̀ wa owó àdẹ̀bímọ fúnra wa bọ̀ nípasẹ̀ ìrìn àjò tèmi fẹ́ rìn hmm. ó jẹ́ kí marriage yẹn break láàrin kan so. ṣé ẹ fẹ́ra yín gangan ẹ̀rípọ̀rọ̀ yìí lágbára ọ̀rọ̀ gbéyàwó ọ̀gá. Hmm. ẹjọ́ ń gbé gangan àjọpọ̀ àtìyàwó. àjọ ń gbé àjọ ń gbé pẹ̀lú nígbé ọkọ àtìyàwó so mo dẹ̀ bímọ fún un. how long ni marriage yìí fi wà. ah hmm, ó ṣe díẹ̀ náà because ọmọ tí yàn ti bí sínú ẹ̀ sìn tí ó ti lé ní bíi twenty five years. Mm. so ó ṣe díẹ̀ náà hmm. kó tó di pé àpínyà ṣùgbọ́n hmm. torí kò gòba lè fara wọn ni hmm. torí téèyàn bá débi téèyàn lọ yàn ní dúró hmm. so nígbà tí wàhálà yẹn pọ̀ mo tẹ̀síwájú. kí ló fún yín ní wàhálà ń bẹ ṣé iṣẹ́ wọn ni iṣẹ́ yín fámìlì ọkọ àbí owó. àwọn ẹbí ọkọ ò yọ àwọn ẹbí ọkọ ò yọ mí rárá but ọkọ gangan ni. Hmm Mm. ìṣòro mi mm. ọ̀rọ̀ ẹ̀ dàbí pé kéèyàn dunnú lèmi kéèyàn sunkún lọ́la mm. so that's why mi ní mi ní sinmi bẹ́ẹ̀ but mo manage torí ọmọ mi ò fẹ́ kúrò ò fẹ́ kúrò so torí pé mo ní ìdádúró díẹ̀ kí tó wá kẹ́ tó bí ọmọ yẹn so mo láti manage gbogbo nǹkan tó bá wà ń bẹ̀ but later ó ní òun fẹ́ continue láti fẹ́ lómi káwọn jọ sún síwájú. àwọn ló sọ pé àwọn fẹ́ fẹ́ lé mi. bẹ́ẹ̀ni ṣọ́n wá fẹ́ kẹ́ máa lọ ni. ìgbà tí mo sọ fún pé o ṣe wedding fún mi ó ní ẹ kò mean anything èèyàn ṣe wedding fún yàn kò kò mean anything so then èmi náà dé pọ̀ kàn mí pọ̀. gbogbo time yẹn ṣẹ́yìn ti ń act báyìí that by. mo wá mo ṣe freedom mo ní certificate lọ. ẹ̀rí pọ́rọ̀ yìí mm. lágbára ọ̀rọ̀ gbéyàwó ọ̀gá. Mm. Hmm. certificate yẹn ọ̀gá mi fún mi ní certificate tí mo ṣe freedom. Mm. so bí mo ṣe freedom yẹn certificate wa lọ́nbọ́ tí ẹni tí àjọ ń ṣiṣẹ́ tíátà tẹ́ pé bẹ́ẹ̀ ló ti fẹ́ mi tó wá sọ fún mi pé òun ò lè máa lọ kémi náà máa lọ pé kí n hmm. dúró sílé torí ọmọ ẹ̀bùn yẹn dẹ̀ wà lára mi ó kè mí wọ́n á gbà wípé kóun máa lọ kémi máa lọ so mo kàn rí pé gbà mí oṣù méjì oṣù mẹ́ta wọ́n lè má wàá lè má má bí. kì í ṣe ohun tó rọrùn fún àwọn obìnrin láti dá iṣẹ́ fíìmù ṣíṣe pọ̀ mọ́ ìgbéyàwó tàbí ká tọ́jú ilé kí wọ́n báláǹsì méjèèjì pọ̀ kò easy rárá eh, nítorí pé eh, ìgbéyàwó fúnra ẹ̀ kéèyàn wà nílé ọkọ iṣẹ́ ni o bẹ́ẹ̀ ni a láti gbé sàdánkátà fáwọn obìnrin rere ni o kì í ṣe àwọn obìnrin burúkú tó jẹ́ pé wọ́n ti sọ ọkọ wọn di ìyàwó nínú ilé ẹ̀yin èèyàn wa ṣé ká sọ pé nítorí ọ̀rọ̀ ká dúró tọmọ nínú ìgbéyàwó ló fà á tí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin mi ò ṣe sí nílé ọkọ láàrin àwọn onífíìmù àbí ká sọ pé nítorí ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin míì ni ó jẹ́ pọ́ wà nínú film industry bóyá torí ẹ̀ àwọn míì inú wọn ṣe jẹ́ single mother ṣó ní láti jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn wa kí lè ròyìn lórí ọ̀rọ̀ yìí ẹ má ti dá bàbá ńlá kó lẹ́bi lórí ọ̀rọ̀ yìí o àfi tẹ́ ẹ bá ti gbọ́ tẹnu wọn. ṣùgbọ́n òótọ́ tó dájú ni pé ojú àwọn obìnrin ó ń rí ní ilé ọkọ ẹ kò ń ṣe ohun tó rọrùn obìnrin tó bá ṣe wà nílé ọkọ ọdún márùn-ún mẹ́wàá fifteen twenty twenty five